إنا خلقكم ما في الأرض sí pé a fi ń rọ àwọn ọmọ ìyá wípé àdéhùn tá a jọ sí òun náà lájọ ń tẹ̀lé tí o bá ṣe àdéhùn náà kò yẹ kí ọ̀rọ̀ ẹ̀ka ti kéde pé kò sí tẹ́sí ilé ṣùgbọ́n a ní kan ọ̀pá kan lára a rí i pé wàhálà ti gbọ́ wọ́n àwọn mùsùlùmí ó ń bejì ní bó o lọ́mọ wọ́n ṣe gbọ́ ilẹ̀ yìí ó lẹ̀ sí wọn bóò sì ni yóò ṣe ní nǹkan tí ìsáyé ntí ìwà ìsáyé o wọ́n ti wá yìí mọ́ ẹ̀kọ́ ìgbàlódé ti sùn so àwọn tí wọ́n di ẹ̀rọ wa tí a fi kura ní bẹ̀rẹ̀ pẹ̀lú mọ́kìlá ṣe parí kára yìí wọ́n mọ̀ sí sẹ́kọ́ndì yìí àti kábẹ́ẹ̀tì díẹ̀ àti pẹ̀lú ẹ̀ ṣe àti kábẹ́ẹ̀tì tún sí àwọn ẹ̀yìn fóònù secondary level kó fi jẹ́ pé sẹ́bà tiẹ̀ kó làwọn jọ yunifásitì ní àlọ́ kábọ̀ ọlọ́run ti mú náà sábà tiẹ̀ sí ìlú wẹ̀. àmà àkọ́kọ́ tí wọ́n wà á parí àwọn ni wọ́n á parí léwu. so àwa ń ṣe kápúlà fún ní sáàkùn ọkọ lẹ́yìn àkùn lọ sí gbàgbé kápúlà yẹn gbé láwọn àtàwọn kódà à ń jẹun ní tòsí. bẹ́ẹ̀ ṣe wọ́n tán làbọ́ lọ. àdúgbò kan mẹ́ta ọlọ́dọ̀ọ́jà rẹ̀ níta ìtẹ́ ẹ̀fẹ̀jẹ̀ sí ń gbọ́rọ̀ lọ́wọ́ mo mọ̀ wípé ó ń kálukú náà ṣe ń já ṣe ọlọ́run jẹ́ kẹ́ ẹ délé yìí wọ́n lájọ kó sọ̀rọ̀ sọ̀hí tí àfa àbá kí ó tí kí ó bá yé e ọgbọ́dọ̀ máa sàpọ̀lé èèmà àfa àgàgà yóò máa sàpọ̀lé èèmà tí àpọ̀lé èèmà yóò máa wá já sí gírímẹ́kàì tàbí kí yorùbá wù màtòlùsọ́wọ́ asáàtì jẹ́ gírímẹ́kàì ìjọra lójú aláìmọ̀ká. gbogbo ẹni tí ọba ti àpẹẹlẹ mọ̀ ẹni ìyẹn wọn ni ọ̀jẹ̀ lẹ́yìn àtẹlẹ́kìtà mọ́ ẹnu bá wá jẹ́ kọ́lọ̀ fún ní ìmọ̀ntọ́lọ̀ fún ànábì sọ̀rọ̀sọ̀lá tọ́ba ti wá ń sàpọ̀lé rẹ̀ gbogbo aláìmọ̀kọ́ máa rí sí ó ń gáàbù gbogbo àfọ́ àti wá ń sàpọ̀lé mọ̀ sáláì màkàfi wá ní sígá ọlọ́pàá ọmọ ọdá sábà tí wàá sáyé rẹ nìyé jamaa tẹ́lẹ̀ jọ àwọn ọmọ gbogbo ra bí ní láì dára àwọn ẹgbẹ́ tẹ́lẹ̀ àwọn ẹgbẹ́ ní ní láì dára bá a ti ń jáfúlà lọ́wọ́ kí mo dé. ẹ̀ ń kàtí àyè láti bẹ̀rẹ̀ ìdí òbí ti pé gbogbo àǹfààní ẹ̀yìn kàdíà. ìrìnsáré ṣe ìdí làwọn ń di o. nàá ìrìnsáré ṣe ìdí kí ni o ó làwọn ń di o. wọ́n sì ṣe ìgbẹ́nàgbọ́lé o táwọn akéwì yẹn máa ń mú sí tọ́lọ́. ìrànwọ́ àtọ́nà máa kà lé tí n bá bujú wọn kà ó kíra àtọ̀dá lójú márùn-ún. na bẹ́ẹ̀ sọ oṣù márùn-ún tàbá mú méjì ti àbùsàlá mẹ́ka tàbá mú ti dáwáyé tàbá mú tàbá méjì ti àwọn ọmọbìnrin méjì ọ̀rọ̀dà kò sáàdùn sí wa afáwà amash rahimahullah ta'ala kí ibi kí ọ̀rọ̀ ti ká tó pàtó mọ́tàlá wa tí a bá wà kí sá pẹ̀lú ìmọ̀ kí ni ọmọ ìjọ lójú aláìmọ̀ká gàrú tí wọ́n bá tí wà rí òun lára àpá ní tó náà kéèsì yìí àpọ̀lé ìmọ̀ apá wa náà lára wọn apá lájú ìsinmi ṣùgbọ́n ní táàpá kéye apá àtìlẹ́ lórí òru ẹnìkan wá ń bẹ tó súnmọ́ ọba ní kúfà ẹnìyẹn wá fẹ́ kí ó dún apá amẹ́ṣì kọ́ wa kọ́ sọ́dọ̀ ọ̀gá bíi fámìlì wa kákó fámìlì wà nídẹ́wà kéwù lọ́dọ̀ sáàtù sọ̀rọ̀ ṣọ̀kárì nìbàdàn àtàwọn òbí sọ̀rọ̀ ṣọ̀kárì nìbàdàn lórí òkú ọwọ́ àdùnkọ́ bá rí pé kí wọ́n dàpọ̀ kí wọ́n fò nílẹ̀ lọ sọ́dọ̀ àfà gbogbo tí ń fẹ́ ọ̀sùnkọ́ba ọba ọ̀gbọ́n lẹ́tà tábà wọ́n ṣùgbọ́n ti rí lẹ́tà yìí yóò lè rọ̀ fún òun ẹ̀fẹ́ kẹ́kọ̀ọ́ náà nǹkan bá pẹ́ẹ́ta yẹn kú ojú bá tó bá ń bọ́ sọ́nà bá tí bá wà lé ṣé o bá tó lẹ́tà ní láti ọ̀dọ̀ ọba tí ó sì kí ẹ̀bá ka mẹ́tẹ̀ ẹ̀ ẹ̀ àpàjá lẹ́tà nígbà tí ó mọ̀ lẹ́tà èyí ni ìwé ìfiránṣẹ́ láti ọ̀dọ̀ láti àwọn ọ̀dọ̀ sí àfàràmẹ́sì tí o sọ wípé lágbájára yìí tó déyàn ó fẹ́ kí wọ́n lọ rí ṣùgbọ́n tí máa ń bí sí ìpọ̀ ní. ẹ máa ń fi àsìkò kan tì mẹ́lẹ̀ o táàbì bá ti ráyè ìyẹn kí ẹ̀rọ bá ń kọ àfẹ́ǹgbò náà yẹ. ìgbà mi bẹ kọ́ sáré kọ́ láti lè pẹ́ ilé ẹ̀rọ pọ̀ ní ilé ìtọ́ba wa lórí kọ́ọ̀lù yìí. bákan náà ọba níbi kàlùdì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ má tàlé lọ́wọ́ ibi ọba ìtọ́jú tó ti sẹ́yìn wò pé ẹgbẹ́ kí àwọn ẹ̀kọ́ tó dé lọ. ẹgbẹ́ pé èdè kan yìí. ẹgbẹ́ sọ fún pé èdè kan yìí. bákan náà ìjọba dìde lọ́pọ̀ nǹkan dájú ẹ̀ ní. ìwọ kí lóde náà kí kí wọ́n bá ti máa lọ iná ní kọ́ máa. ìdáyé pẹ́. afọmọṣẹ́ wa wẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ yẹn ní bó ṣe dáhùn kà lọ sí àgbẹ̀lú ìyọ́ mọ̀ lópe ọgbọ́n sábẹ̀ ìwà ọ̀jẹ̀ kà. sọ́dọ̀ àti àbálòpọ̀ àbákàtà kìsì náà ní ojú àwọn ẹni ọlọ́run bí wọ́n ṣe rántí nǹkan ẹgbẹ̀ta àbò ọ̀kan nù àwọn ẹran ní ẹ bá rí àbábá pẹ̀rẹ̀ ní ẹ bá fi lẹ́tà sílẹ̀ ló bá rí lẹ́tà ní bá wọ́n lẹ́tà yìí ẹni tó lẹ́tà wà á sí àánú sí bò ó lójú ẹsẹ̀ jẹ́mẹ́ ẹ̀ sọ fún mi include bí mo sọ ẹ̀ tá a là bọ̀ láyé lónìí kẹ́yìn ẹ̀ bùhá yóò gba lẹ́tà wà direct nítorí ọ̀fẹ́ kọ́ ọmọ àgbà ńkọ́lábájá ń kí ó kọ́ wá kí níta ní ẹ̀sìn bẹ̀rẹ̀ lẹ́nu tẹ́ ẹ báláwo yìí náà lágbára bá bára tó náà péré lẹ́wọ̀ ayé wọn kó náà péré mu. afáfẹ́sọ̀ ọlọ́run dáhùn bá ní kí ọ. ìgbà tó ń sàmù lẹ́ẹ̀mà ló sọ láì mọ̀ká dáhùn náà kí ni ó o ó yọrọ yóò kúrìà. ustaz mọ́kàn ọlọ́pàá yìí àwa ti wá fẹ́ gbọ́rọ̀ náà bẹ́ẹ̀ dídí ẹ̀sọ́ kan tó di ẹgbẹ́ ẹ̀dá bàbá ti sọ̀rọ̀ lọ́nà tẹ́ bá ti tètè ẹ̀sọ́ tó di ẹgbẹ́ fa bàbá àwọn mi àwọn máa tí wa bó ṣùgbọ́n kéèyàn wá kó fi bá èèyàn ní àwọn ìsàbẹ̀ tó ń wà nẹ́bì pẹ̀lú ìdí òdòdó kí ẹni ọ̀sẹ̀ wá ìlú tó ń lórí yẹn kí àwọn sọ pé kúlẹ̀ tákìrọ̀ nẹ́bì náà من الثعلب منزلة لا تحقرن من الثعلب منزلة ولا تكن ألفا عمن ولا تقل ألفا أمن تساعده ولا تقل ألفا أمن تساعده má kò tó yẹ náà màkà o. ìyáwó kọjá lọ́wọ́ fún káyé sọ́tù àwùkọ́ gbàgbó wọ́n dáadáa kó àlèbá tí ó bá ní àlèbá lọ́nà bá wá tí ó bá ní àlèbá ìtumọ̀ ẹ̀ ní tí ó jẹ́ ọmọ ìlú lẹ́nu èèyàn pẹ̀lú ódò tí wọ́n ń bẹ̀ kó sún yẹn kíni kó jẹ́ yọ̀ọ̀dá kí yọ̀ láìsí àkúrà jẹ́ sùn wọ́n wá gbé sùn. bí ṣe ń gbòòrò sùn ní ètùpa ètùkẹ́ ti mú ó ti kàláyà ọwọ́ akílẹ̀ ó ní anáfàfà rẹ̀. ṣùgbọ́n ánífà ó ní kéèyàn òkú rẹ̀ tó súnmọ́ yẹn téèyàn fẹ́ gbà nǹkan lọ́dọ̀ rẹ̀ torí bóyá ó dọ̀ kẹ́ńjáde lẹ́nu rẹ̀ àbí títí kan bẹ̀ sí ìsìn wà látàkùn àdámá. má fọ́ ọ́ mú o. àmọ́ tó ta ìta yẹn. lọ́nà kan fẹ́ béèrè àti ọ̀fẹ́ bọ̀mọ̀ lọ́dọ̀ rẹ̀. àdàbà mi àmọ́ tó ta ìlú. ó lé láàfà tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ kátó lọ ya. mọ́tò tani ọkọ̀ sọ tani ọkọ̀ tani ọkọ̀ lọ́dọ̀ ilé kìlá yìí. kánú àfà kọ́lọ̀ tó tó kọ́ náà. nígbà tó ń bẹ̀rẹ̀ kò sí dọ́tà fún ọ̀rọ̀ sáwọn báyìí èkìtà dẹ̀ náà wò bí ọ̀yà bí yọ ya gbá rẹ̀. wọ́n ní àtúntò ìgbà tí ó pọ̀ lọ́wọ́ lẹ́jà báyìí wọ́n bá àwọn ìṣẹ̀dá wò kí ọ̀sán tẹ̀lé wọn gbà lọ́wọ́ bá wọn. tí wọ́n ní wọ́n sọ wọ́n báyìí àwọn ọmọ àwọn ìjà bá bá wọn sọ ọkọ bí wọ́n ti yàrá wọ́n bá wọn yámúlé dìde ó yẹ kó tí wọ́n mọ̀ sí òkú. ní ìṣẹ̀tọ́ kí o mọ̀ lẹ́kọ̀ọ́ irú kí o mọ̀ ọkọ̀ lọ́kọ́ kíkà bàjẹ́ ní kọ́ máa kọ́jú màmá àgbàgbà ìlú ìdí ìbẹ̀lọ̀ fún ọ ìdí ìbẹ̀lọ̀ fún àgbà ìgbọ̀ yín kí o tó fi di wípé. láti afẹ́rẹ́ ànámi náà tààlí mi máa ń sí làtà wọ́n á dàkùn àdàbà àdàbà àwọn nínú àwọn àdúrà tó ń sọ̀rọ̀ lọ́wọ́ wájú tó ń gbà ni pé kó sàánú ni kó jí kí lọ́dọ̀ àkọ́jú kí n tó wá lọ́dọ̀ wá ṣé òbí láàyè àlìyámání àdáàbò wa ọ̀ṣẹ́ yàtọ̀ bàbá ń bẹ́rẹ̀ yìí ẹ̀kọ́ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ì sẹ́kọ̀ọ́ kékeré téèyàn bá fẹ́ kí ó kí ó wà mọ̀ náà kí ó kí lọ́dọ̀ àkọ́jú ibi tó ti kọ́ ní yìí ó sì mọ̀ mọ́ fídíò yìí. ọ̀pọ̀ ẹ̀yìn sọ́ọ̀mọ́ mi náà àbàwọ̀ tòtò náà ń òkú sí ma gẹ́gẹ́ náà olùpàtí àdè kọ́kàn mọ́ kọ́mọ ti kàmi kọ́mọ fi ọ̀tẹ̀ fóònù ṣùgbọ́n kó o lè bá ẹni yẹn lò pẹ̀lú pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run pẹ̀lú pẹ̀lú ẹ̀kọ́ àmọ́ lè gé mi yẹn jẹ̀mọ́ ọlọ́wọ́ bá yọ̀ sí yẹn o yóò lọ sọ ilé ẹ̀kọ́ wa kò sí yóò tún wá sí bẹ́ẹ̀ o yóò lọ sọ yóò sànù wa o kọjọ́ kó sànù òní ìlàfẹ́ ìdájọ́ ẹran ẹdìẹ ẹja tí wọ́n fi òmóòmù fi dì láti fi lè jẹ́ kí wàrà yìí máa ọ̀bẹ ní amí láti lè bà máa yé pọ̀ ọ̀bẹ ní amí àti gbọ́dọ̀ ìbọ̀ tipẹ́tipẹ́ ibi abatini wípé kí gan ni máa ń ṣe tọ́ba jẹ kínní o àti sọ àǹfààní dín bẹ́ẹ̀ bí kínní o ọlọ́run máa dàbí. àwa ni irú ààrẹ wo ni wọ́n máa ṣe ìrìn ẹja ìrìn nǹkan bíi ìrìn ẹran màálù ni o àgbò ni o eh, mùsùlùmí ni o eh, ìyàwó rẹ̀ ni o tó dé wúrẹ́ tí ẹ bá fi ka ìkéde wọn dàgbà àti sọ̀rọ̀ níjẹjọ. èmi wípé ẹ ń bá wá ń jẹ́ kí ni aburú tó lè sọ̀rọ̀. àkọ́kọ́. يؤدي تناول النحور الحيوانات المتوفية بالهرمونات àwọn ẹ̀jẹ̀ ẹja tí ó tó fún tíìkì dáàbò kẹlẹ́ ìdàgbà gbogbo ẹni tí bá máa ń jẹ nínú ọkùnrin ara tí ó máa ti fún wọn ní súrátù lùmú wọn ó tètè máa dàgbà máa tààkìrì àlẹ́ àlàkọ́ọ̀tì ìdìsíyà àzàkàríyà nígbà sòkò ṣùgbọ́n wọn ò ní tètè máa bàlágà nítorí pé ìdàgbà pọ̀fù òní ẹ̀dàgbà ẹ máa wọ ọmọ báyìí pé ah, lẹ́yìn tó bá yìí bí wọ́n bá ti sọ̀rọ̀ ẹ̀ rà á.

ìjọba tí a lọ́kà gbà ó pọ̀lú máa bá wá sí ìjọ kó jọba ti lè fún lápò ìbọn ẹlẹ́dọ̀. kí ló ti pàtó ìrí bẹ́ẹ̀ àbọ̀ òdìrí ẹlẹ́ẹ̀kejì ń wà láàyè yóò á ti kiri sàdáwó àti ìdòdò ìmọ̀ di àwọn ẹrẹ̀ ìmọ̀ di àwọn ẹrẹ̀ ìmọ̀ di àwọn ẹrẹ̀ ìmọ̀ ń fa شرطان للإنسان ṣàkóso kan sọ yìí ìmọ̀ vakansa fáwọn obìnrin tó bá jẹ́ ẹ̀kọ́ ìtí ó jáde lára rẹ̀ mú ọmọ wọn máa ní kansa mahabal tàbí mahabilu tàbí mihibalu olóyèjì ojúmọ̀ tàbí nínú ọmọ bẹ́ẹ̀ wí. tí sinmi ìdílé wọn ti máa ní ahabala rọ̀ọ́rì rọ̀ọ́rì yàtọ̀ tí èèyàn bá dẹran lọ ọdọ àwọn ẹran sínú ogbó lọba bá bẹ́ẹ̀ nífẹẹ ní bá ń sùn kò sí ọwọ́ rí ògùnlá oníkíni o tí a máa níyàn ṣe ìbáàlù nǹkan o ní pé ó fi nǹkan sí ibi tó ti firi tí nǹkan ti ń ṣe tó wù kí ààyè ibi tó ló ń wá pè láàyè ọmọ lára obìnrin tọ́jú ààyè tóbìnrin èyí tí ní ìrún fáwọn àsìkò kọ̀ọ̀kan nínú oṣù tọ́ba parí àìnírun ìtàn tọ́lọ̀ ń sọ di halali fọ́kọ́ rẹ̀ padà wọ́n wá máa ń pe ààyè yẹn ní mahabalu mahabilu mihibalu láàrọ̀ obè torí tọ́lọ̀ ń fi dábà bí ọmọ tọ́ba ráàyè dáàrin yẹn tán kó tó níbẹ̀ wàhálà tọ́ba ti wọ̀ bẹ̀ tán yóò máa gba fàájìkì yóò fi lára lọ́dọ̀ náà ọ̀rọ̀ yóò fi hàn. ìmọ̀ sọ́dọ̀ bá ń lọ àwọn tí wọ́n dẹ́gbẹ́ ní ẹ̀jẹ̀ lóyún òun yìí ti wà ní ara àwọn ọmọ wọn àmọ́ wọn wà máa ní kánsà ààyè tí mo sọ sẹ́yìn tí wọ́n bá ti wọ seventeen years kọ̀ọ̀kan kọ́ máa nì ọ̀gá ọ̀dùnmá mi sàbàtà àṣà tó máa ti kúlọ̀ ọ̀hún yẹn wọ́n máa dójú owó yẹn ẹ̀ẹ́dì pé méjì náà ló gba àwọn àárẹ̀ tí ìbádọ́ tuntun lọ́dọ̀ dókítọ̀ àti ẹlẹ́ ààyè báyẹ̀ ti lè ní hypertension bóyá heredity fún ọ̀fẹ́ ẹ̀ ọ̀kẹ́ dẹ́bì ní dẹ́bì ní kọ́nà lọ pa wọn ọ̀kẹ́ mọ́mí ní ó ní wò ní bọ̀tí mọ́mọ́ wọn nítorí pé wọ́n ti fi fíìdì ọmọ náà gbàgbọ́ sẹ́nu oyún. náà lọ́pọ̀ tí wọ́n olùdókòwò méjì. àzìyára tó fi tòmú. àzìyára tó fi tòmú. kí àwọn àyè kan máa dàgbà abnormal nù ara. kọ́mọbìnrin ọmọ ti jọ ọdún mẹ́jọ lọ kó ní kèbí ẹ̀jẹ̀ bímọ bíi mẹ́fà wàzíyá àtàtò tí a ti dà yóò sì máa mú àyà àwọn obìnrin tóbi jù lọ́mà lọ jáwù ẹbí yìí náà ó di lílò dá mẹ́ta ọ̀hún ó ti bẹ́ẹ̀. láàrin àdúrà tìkìní yìí ni ara wọn ìpalára ti bẹ́ẹ̀. nineteen eighty nine òní yúróòpù bẹ̀rẹ̀ sí ń ta bíọ́bíọ́ lórí pé áà ah, ìwádìí fúnra yìí pé ọ̀ràn náà kí ni yóò amẹ́ríkà yarí mọ́ wọn lọ tí wọ́n wá twenty ninety náà náà wá padà gbèdéde ilé fún amẹ́ríkà wípé kò sí nǹkan tí ń mí tá a máa kó wọ̀ lọ́wọ́ ọmọlákọ̀dọ̀ yìí kò lè pé ìrẹ́bẹ̀ wọ́n tẹ̀lé yálé ìsinmi gbogbo yóò pàtà gbogbo tó bá ti dẹ́kun mú ìgbẹ́ sí ibi èkó ìyọ̀wọ́ lọ́ọ́ torí ẹ̀ lọ́pàá wọn èyí gba ẹgbẹ́ láti amẹ́ríkà abẹ́rẹ́ wọn èyí jẹ́ lọ́wọ́ lẹ́tọ̀ọ̀ lọ́wọ́ amẹ́ríkà wọn èyí jẹ́ lọ́wọ́ lẹ́tọ̀ọ̀ lọ́wọ́ amẹ́ríkà mẹ́rin ti rí wàhálà ti mẹ́rin àwọn ará yìí. àwọn ẹni ojú wa yóò fẹ́ gbogbo nǹkan yìí ń bi ẹran o ó ti wọ ìtọ́ba jẹ́ oníwàrà bẹ́ẹ̀ náà kákọ́ra náà lè yẹ mú déédéé déèyàn ó kàn ní sùtà ń bi ẹran náà lè yọ kàn níbi wàrà èyí náà نفس الشيء نفس كلمة نفس الشيء كنا بكنا àwọn òmùí pípọ̀ rẹ̀ gbà mí kẹ́bídù ẹ̀dọ̀fóró ìntí jẹ́ yóò ti fọ̀fọ̀fọ̀ yóò ti sùn kèé fọ̀fẹ́ tí ó ti fi jẹ̀ mí kíní nga máa wá sọ̀ sára wọn lódìdí tí ò kí ọ̀dà bó o kíkà kíkà ní wàrà àwọn nǹkan jíjẹ rẹ̀ náà ó tún wá ń túmọ̀ wípé ìjọ yẹ kọ́kọ́ gbẹrẹ ẹran lọ bí ó tiẹ̀ pàdé ìfọdẹ́sì tí ó tiẹ̀ tó fi lò agbára kìíní yẹn àwa ni pé òye ẹ̀gá bẹ̀rù déyàn jẹ. àwọn gbọ́dọ̀ ló bá wọn rẹ̀ àwa mọ̀ kí wàá ní ìdájọ́ jàlálà àní àṣọkùnù tọmọtẹ̀bùlẹ̀ tó náà àwọn ọ̀gá ní kàwá akọ̀ kí lakọ̀ káwọn pọ́pẹ́ yẹ tàbí wípé a máa jẹ̀dẹ̀ nìkan kí n jẹun àṣọpọ̀ àpò ìsàfẹ́ jẹ́ nù wọn náà ilé ìṣe pé jàlálà náà ní kèé tẹ ẹ tí ẹ ń sìn níbi ìsọ́kàwé wọn ti fọ́ àwọn àrí ẹjọ irun irun ìṣù ẹ̀fí àbọ̀yẹ̀wò fi ìyẹ̀ yìí nǹkan ni àtúntà àtúntà sómi gbóná àtúntọ̀ ó ti ń fi di oko bí àjọ sábì jìlà òwúrọ̀ ọ̀jọ́ bá a ti á fi ẹnu lọ́wọ́ dàbí gbà tí èèyàn já pápáàsì àtọ̀sẹ̀ kan tí ẹ̀jẹ̀ ẹnu àkọsáfàtò ní ajẹ́ ìyẹnu jàlálà yóò ti kọ́ra jàlálà ìsìnkú jàlálà ó ti di alájolo kílódì ó ti di alájolo ṣá ẹ̀já ṣá kókó jàdá ló ti bẹ̀rẹ̀ ẹ̀já ṣá. ṣùgbọ́n ìta sọ fún wa ni wípé arìnrìn-arìnrìn lóṣè àfilẹ̀ ọgbọ́n mi ní ọmọ ọlọ́ta méjì ẹ̀ta jẹ́sẹ̀ àwọn ẹ̀sìn fẹ́ pa ẹni ká fi ẹ̀ka pàpà lóṣèlú kásìtì náà nínú rẹ̀. jàlálà kílakíla tó kù ní jẹrẹ. kìí ṣe pé oúnjẹ ẹ̀gbin tí fi rún ẹ̀gbin kọjá ẹ̀gbin débi kí títọ́wò rẹ̀ tó di ẹ̀gbin kọjá ẹ̀gbin káwọn ara rẹ̀ ṣe yìí á ti sọ̀rọ̀ tó mẹ́tẹ̀ẹ̀ta yìí fún wa tẹ́lẹ̀ kí wá ní hukumu ẹran àbẹ́jà àbẹ̀díẹ̀ tí ó fi ọ̀fún ìbíìbì ṣé àwọn ọmọ kìíní ọ̀nà ń dàgbàrà díẹ̀ àwọn akẹ́kẹ́ àwọn àdúrọ́ọ̀rù ara àdúrọ́ọ̀rù òun náà ni kí nǹkan abẹ̀mí ó ti lọ́jọ́ ọkú láì sí ìpa àpótí kan mẹ́sàn-án lé ìmọ̀ ẹ̀rọ ìṣẹ́rọ̀ wọn bí náà wọ́n ti kọ́ta àwọn ẹ̀jẹ̀ ńlá ọ̀dà àkójọ di ìjọ iléyà ìjọkọ rẹ. sọ̀rọ̀ bá ti rí báwọn pé èdè ìlú ẹja kẹ́yìn. kẹ́yìn. kí wọ́n ti kú tàwọn ẹran ẹja nǹkan kẹ́yìn. tá a bá kọ́kọ́ wo àjọrò nínú ìnira tó ní àti mọ̀nàfíù rẹ̀ àtàǹfààní bá àkàlẹ̀ ìjọ ìjọsọ tá a bá di ẹ̀jẹ̀ ara wọn èwo lórí bíbí ara àǹfààní tó ní òṣèlú àgbẹ̀ kì í ṣe àwọn nǹkan yìí yóò tètè rí owó pa lásìkò tó kéré kò sì náwó pọ̀ lórí wọn. tá a bá bọ́ sínú wàhálà tí ó wà inú wà láti ọ́fà àti àbàtì tí ó mú wá fún olóòtú ẹja lórí dábà ti sọ́nà ọlọ́pàá sọ́nà nípa mi pé wàlá tó kó bí àìdí ìlú ìlà tàbí ẹ má fi ọwọ́ ara yín sọ̀rọ̀ ayé sínú tí ó kù báyìí mọ́jẹ̀jẹ̀ kù mọ́ mú kù mọ́ mọ́ rírì kù mọ́ mọ́kò orúkọ pẹ̀lú láwùlà. ọwọ́ atúbúrẹ́ ti kó bí ọkọ. kí ló dé. àwọn àìsàn bàbá. kó túbúrẹ́ ti kó bí ọkọ ìbọn. lọ́ọ̀tì alọ́ǹgà ọwọ́ agbélé òkè dáadáa ní ọdún pélé akọ̀tùnlá táwọn èèyàn kẹran jálà ní lọ́rọ̀ yẹ. ṣe é pé ìgbàgbọ́ rẹ̀ ló lọ́la. ó ti gbọ́ ọmọ ọdún márùn-ún báyìí sọ̀rọ̀ pé àwọn wọn àti olùkórí àìdíkùlà dára ká ááyá yìí ọgbọ̀n náà. mọ́tàlá ẹ̀. ṣùgbọ́n àtúmọ̀ ìpìlẹ̀ rẹ̀ sí bí ní láì tàn án lá ọlọ́ni ẹ̀gbọ́n fọ̀rọ̀ yìí fàkùn. ara rẹ̀ ó ní kọ́ fẹ́ máa golo gàrí kọ́ máa fa golo túkà kan mú tí a dé àbá àwọn wà láì nínú tí mo mọ̀ ju nǹkan tá a pàdé. àtidájẹ pa rárá gólì. درب المفاسد مقدم على جلب المصالح káàkiri aburú wò ẹ̀sìn máa ń fi iwájú káàkiri fáwọn bá dáadáa ẹ̀rí wípé ìsìláàmù òfin ẹ̀yìn kakilẹ́lẹ́ ní èṣù ṣùgbọ́n ní ẹ̀rẹ̀ kọ́kọ́ ma sàrkár kọ̀kọ́dẹ̀ẹ́gbẹ̀lá jẹ̀wà kọ̀kọ́dẹ̀ẹ́gbẹ̀lá lólè fi nǹkan rẹ̀ ṣẹṣẹ́ rí zu ìtẹ́ máa fi ń sọ irú rẹ̀ rẹ̀ láàfà sọ pé ààgbè lọ́wọ́ wọn níta ni ẹ ń bá lọ jí nǹkan kan lára òkú nítorí pé kọ́bùrù ṣíríkù ti bẹ̀rẹ̀ ibi ẹ máa ń sọ òkú sí ni ilé tiẹ̀ tó ń gbé lọ bọ́ tí wọ́n bá tí ìpín pọ́ bẹ́ẹ̀ di ọwọ́ ìròyìn ọ̀nà àbọ̀kásọ́lá ìròyìn ọ̀nà mọ́tẹ́lá pẹ̀lú ìhìn ṣùgbọ́n ọlọ́jà nínú sàárè ọwọ́ ajẹ́pàrọ̀ òfin ló ti mú nǹkan wọ́n ni mẹ́jẹ̀mú tí kò torí pé sẹ́mà ọ̀ká àsálì sọ wípé níbo ni yóò ní ẹ̀fí máa ń bá dáwọ̀ ní na báṣì na báṣì ọlọ́dún ni ẹgbẹ́ pọ̀ ọ̀rẹ́ ìtàkùn ọ̀dà ntí ó bì padà fún wa sọgbà kéèyàn ọmọ sọ pé òun ṣẹ̀ṣẹ̀ sáyé yà kẹrin màdìláyà gbogbo ẹni tí yọlá ń tóra rẹ òde ni hadithi ládọrọ làdìrọ làdọrọ ẹnu fún hadithi gẹba tẹlẹ ìtòsí mùtúkù rẹ pọ àwọn àárín àǹfà tí a sọ pé kò fẹsẹ̀ kulẹ̀ àti rí àwọn àfà tí a ń padà fi ojú ọ̀nà mi wọ́n fi kọ̀ wá ojú ọ̀nà mi tí wọ́n sọ pé hadith alẹ́ àkọlẹ̀ hasan kọ́lẹ̀ mẹ́mọ́ ahmed nínú ọ̀jẹ́ ń dọ́ apá àkànú sáré rẹ̀ àwọn náà máa fi ń sẹ́yìn ẹni wọn wàá fàdé ọgá èèmọ̀ntẹ́yìn lè fi alájà àlàmọ́ rẹ̀ nínú ẹni ìdẹ́nu àdìsí ó sì wọn àdìsí àbúsẹ́yìn lọ ọ̀dẹ́ni ọ̀nà àdìsí pálábàkùn sọ́mi ọ̀nà àdìsí àbúsẹ́yìn àbúsẹ́yìn usoro ni la gbọrọrọ ayi ma fara níyàn lẹ́yìn tí o fara níyàn wàlá bìrọrọ àìsí ìmọ̀ tẹ̀sán nira tá a bá wójú yọ lọ́wọ́ táwọn náà fẹ́ kọ́ ìyá fi wa mọ́bàrá nìyẹn ìtìdá ìyá mọ́tò tẹ̀sán nira ìtìdá ọ̀kan tí wọ́n bá di ìwú mara bẹ́ẹ̀ làdọ́rọ̀ wọlé dọ́rọ̀ wọ́n wá ní àdìsí àdìsí tuwálẹ̀ hátà fìlì ìnsán wọ́n fìlì hayawan tèèdùn èèyàn ẹ̀gbọ́n fara mi yẹn tẹ ìlú ìrẹ́kùn náà ẹranko ọwọ́ wípé kò lè pariwo fún gbà níta fún mi jẹ ṣé kí ó kí n lè jówó fún yín kó dùn lẹ́nu èmi lè bí ló ti máa jẹ kí ní ìfò lẹ́nu èmi náà ara ni òun gan ti ń jẹ ara wa ní ara àdídáta ní ó nì òun náà ní kí ni o àtàkà gbùdù sójú kan náà kọ́pẹ́tàfẹ́ra wọ́n ní àìrìn ẹ̀dìyà ilé gbólóbà ló fẹ́ kó lè mìíràn. pẹ̀lú ẹ̀dì ọ̀gbà yọ̀rọ̀ àríwìn. bí ẹ̀jẹ̀ náà bàbá ní ta ni o ẹranko bẹ́ẹ̀ bí ẹ̀jẹ̀ náà bàbá ní èèyàn bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ náà bàbá ní kíni o ẹranko. láì fi àyẹ̀ranko asọ́fọ́ wa gbogbo ẹtí bá ń kó yìí. àkọ́kọ́ kọ̀gbọ́dọ̀ àrọ́ ọ̀mọ̀ ní kọ́ máa fi iná na kìí màkúrò àrọ́ àrọ́ ẹlẹ́ẹ̀kejì o o si kú oyin nta torí wípé in yi yín káàkiri pẹ̀lú àti lára ojegi o náà fa àwọn nǹkan yẹn mu kó lè máa rí jẹ́ ní odò oúnjẹ tiẹ̀ gangan ni oúnjẹ tiẹ̀ tó náà fẹ́ jẹ ṣùgbọ́n wọ́n pé àwa ní ìdí ọ̀pọ̀lọpọ̀ ń tọ́lọ̀ ń fi ṣèwòsàn sára àwọn egbòogi káàkiri táwọn èdè lọ́ máa pàpọ̀ mango pàpọ̀ kajú àrùn àgbàlùmọ̀ nìkan òun ti abánimúkà ẹwu ẹwu sọ́kọ̀ ó ti banimúkà kí n tiẹ̀ ṣùgbọ́n náà fẹ́ jẹ́ ní àníyàn rẹ̀ nù kọ̀dà ní èmi àti ó yí bí àwọn ìwọ́n wá láti láti Kano tí bá dẹ̀ tó wà lọ wọ́n pa. a máa lọ rú bísú sísú sísú dáàbò. bẹ́ẹ̀. ó lè wá délé tí ó lè tẹ́ sáà. tí wọ́n ti rẹ̀ tó bẹ́ẹ̀. nígbà tó o bá wá ọjà rí èèyàn tán. afáàdùn bẹ́ẹ̀ nínú àwọn èèyàn tó dé wípé tó bá sáǹfààní lọ́dọ̀ àwọn èèyàn tán ọ̀tá ní mú wọn kẹ́yìn alọ́wọ́ wọn ní gbogbo ẹgbẹ́ wá rí báwọn ọmọ ayé èjò ni ọwọ́ amúmẹ́nu òkòkò àwọn èèyàn omumita ọwọ́ àti òróró ẹ̀ ọkùnrin ọ̀nà ọmọ tó kí ya ní fi kó yín tó bá tó kó yín kí ló ń sí. bákan náà ẹran gbogbo ẹni tí a lọ fún wa rẹ ọ̀gbọ̀n lè kanna sí ẹ bá lè kanna tí ó lọ ọmọdé gún ẹran ó gbọ́dọ̀ wọ ẹlòmíì tí ó lè kànáà tàbí gbọ́dọ̀ bí kànáà rẹ̀ tó náà bá wá fún wàrà yìí kò gbọ́dọ̀ fún débi pé wà ó dùn lọ́dọ̀ kùtì èèyàn kí omi tí yàn wá fún fún kùtì òbí ọ̀hún kama yọ ọ́ sẹ̀ nǹkan bẹ́ẹ̀ fún ma rẹ̀ náà. ìyẹn náà sì mú mọ́sí aláwa láàrin àwa tá a láàgé èèyàn náà wàrà tí ń bẹ lẹ́yìn àyà obìnrin wa tí ń tọ́mọ lọ sọ́mọ ló ní wàrà àbí bàbá ní ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ bàbá ló ní ṣùgbọ́n jẹ tọ́mọ ní tí bá máa ń tọ́mọ bí ṣe ń tọ́mọ lọ́yìn tọ́kọ rẹ̀ bá dúkà àtàtì só lè mú ń bẹ̀ náà ó lè mú ń bẹ̀ ṣùgbọ́n ló kúrú ìgbà tó bá jẹ́ pé ń tọ́mọ lọ òun náà ló ti sábà tó tọ́ kọ gbọ́dọ̀ múlẹ̀ bíi kí ọmọ máa lọ́sẹ̀ pọ̀ tí wọ́n ìgbà nítorí wípé ọlọ́run ti ṣe sáìsì ẹnu ọmọ débi pé ọyàn ọmọ àpọ̀jù lọ ni ìwọ ti ya gíràn ẹnu ti gbó oṣù wa pàṣẹ látàlẹ́ lọ́wọ́ bá jí lórí tí ó jẹ́ nǹkan ju nǹkan lọ. ọ̀rọ̀ fàjẹ́ méjì lọ ẹlé àti lọ búgàrí omi síbẹ̀ mú sí ní nǹkan múlò mọ́tàlá yìí àtútúmọ̀ tó pẹ̀lú sí ìmú wàrà nígbà ìyá ẹlẹ́tọ̀ ẹni kọ̀sọ̀yàwó lè di yéèyàn o kọ́ńdà wà ìdá kọ́sọ́ di kí ni o. esi tụwaa wàálẹ̀ ẹ̀sìn ṣẹ́kí ni o ó tú wàálẹ̀ láàrin àwa àtẹlẹ́tọ̀ọ́ wa láti fi dè wá akọ́jẹ́ péjọ́ tó ń kálukú bá bínú síra wọn ìkọrẹ ni ò ní rọrùn torí àmà ọ̀rọ̀ yìí pẹ̀lú àjọṣe iwájú. lẹ́yìn àyè kan náà sùn wa òun náà ni ibi tí ìgbọ̀nsẹ̀ ti ń jáde náà sùn wá lórí ilé yìí àyẹ̀mí lòdù lórí ìbò yóò máa fani ká tó ra wọn yóò máa dùn ní ká yọ bí ń da fún láàárọ̀ yóò bàjẹ́ fún kótó dọ̀sán tá a wá ní yóò rà rí mi ẹ̀sìn ní ìparí ẹ̀ kí láàárọ̀ tá a wá ní man àtàmúrọ̀ àtàwọn ìgbóbìnrin ha ẹ̀ ń báyìí lórí súnmọ́ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ níbi títí kí ni o níbi títí ń gbọ̀nsẹ̀. yóò jà sọ dáadáa o tó bá rí báwọn kí wàá nídàájọ́ ẹni tí ń lọ rè súnmọ́kùn ẹgbẹ́ rẹ̀. jẹ̀mọ́ ìsìláàmù ìní fẹ́ yọkú òun ilé ayé ọlọ́run ọgbà ibi á ti kọ̀yìn sí náà ti tẹ òsì dáa tí ẹgbẹ́ òṣèlú ti ń ṣe ìsìláàmù gbogbo bí ó kálukú ti ń sunkún ibi tó ti gbọ̀rọ̀ lọ́la ààbò ẹwọ gbogbo tí ilé àwọn olówó wádà lónìí kò tẹ́yìn tí ń tọmọ ń tọmọ àlàájì mùsùlùmí ni mí wọ́n fẹ́ tọmọ tọmọ olówó olówó ẹgbẹ́ ìtọ́jà sùkúù bẹ̀lẹ̀ fọmọ yìí sílẹ̀ kò rò sí future ma kan sùkúù kan bẹ̀ in tí olùkọ́ àtàn máa kẹ́kọ̀ọ́ fi máa ń jọ rẹ̀ ó ní bí olùkọ́ ń bá ti gbọ́jọ́ wájú rẹ̀ jẹ́dé yọ ọ̀rọ̀ sùkúù ti ń wo blue film yóò tó ra sáńsọ ni nù kílásì. pọ́ọ̀bá ni ọmọ bá gbé ní ọmọ gbé fún problematized kí ló ń yá mọ̀ wípé lábáwí ọkùnrin ọkọ ìwádìí fi múlẹ̀ wípé tóbi bá ń tọmọ lọ́wọ́ oúnjẹ ọlọ́run lòun sábàbí fòkìrí kọ́dà tóbi bá fẹ́ kọ́ yá tẹ́bi ti pọ́mọ jù wọ́n èyí jẹ́ nìkan òkèlè bí kọ́sáré mu ẹ̀kọ́ tó bá tún wà lè mú bíbọ́ná ọ̀yọ́ tó ti dà ó lè mọ́ ìyọ̀mọ́ náà o tọ̀rọ̀ náà sí nǹkan gbà wà náà ṣùgbọ́n ìkọ́sí jáde bẹ́ẹ̀ kìkìyà obì tí bá wá ń tọmọ lọ́tí ọmọ ọrọ́kùnrin tí nkẹ́kẹ́ bá ń dàlàyà rẹ̀ sábà bí oúnjẹ nìkan ní tiẹ̀ tí bá ń rọ́kùnrin ìrọ́kùnrin náà máa ń tún náà lọ́wọ́ ẹ̀sìn wá dá sí nígbà tó ń jẹ́ pé kọ́kùnrin ọmọ ọ̀sùn obìnrin gbà tí tọmọ lọ́wọ́ ọ wà nù tí máa mú mu yàn pọ̀ sí a jẹ́ wípé ó ń sábà bí ìgbìlẹ̀ òun náà tún lò ìrìnsẹ̀ àwa lọ́kùnrin kan ọfẹ yàwó méjì ìkan tẹfọ ìkan tàbí òfò ìyàlẹ́ tí ń tẹfọ ìsí ọba mọ́mọ́ ọba sọ fọ́kọ rẹ̀ pé ẹ̀sìn jẹ́ máa gbọ́ ọmọ tọ́ kí jẹ́ máa fọ́nà ọmọ lọ́yàn kí máa gbowó mẹ́ ọ̀pọ̀ ìlú ìyọ̀dà ìzẹ̀rẹ̀ ìyàwó náà sọ dájú owó ní báyọ̀ owó sí ibi ìsúnjẹ bá náà fùfú yóò ti ẹ̀fẹ̀ yá mọ́ kìmínà kò kí máa ṣe irúṣẹ́ ìyàlẹ́ ah, ah, ah, ìlú ó ti dà wọ́n gbọ́ ọmọ ọkùnrin láti Oǹdó kọ́sọ́dọ̀ ìyàlẹ́ nìbàdàn wọ́n gbọ́ ọmọ obìnrin láti sílì kọ́sọ́dọ̀ ìyàwó. ṣé ẹ̀mọ̀ kọ́ ọ̀tọ̀tọ̀ bí sẹ́wọ̀n ti wá ọ̀tọ̀tọ̀ lẹ́ni tó sì fún ní kíni o lọ́yà wọn nínú ṣẹ̀rí àtàwọn lè fẹ́ra wọn. mọ́tálẹ̀ ọjà ìyẹn láàrin sọ̀hábà ṣùgbọ́n tó súnmọ́ òdodo tó fẹsẹ̀ mọ́lẹ́dì ni wípé àwọn máa ń lè fẹ́ra wọn nítorí àlẹ́kọ́ ìwà ìdùn kí ló ń pè lẹ́kọ̀ọ́ hà àmọ̀tí ah, kò mí ń fi. ojú ọ̀nà ojú ọ̀nà lè wà. kódà gbogbo gbàtí láti lè bá bímọ tí èyí ìpè oṣù méjì tó bímọ lẹ́kọ̀ọ́ hà nìyẹn jáwọ́ ni lẹ́kọ̀ọ́ torí òun ni ràkúnmí abiwara lọ́yà. kọlọ́wọ́ jẹ́ láwọn afẹ́wà pé o pé àwọn àdàkùnmọ̀ lọ n jẹ́ sọ yìí wọ́n ti fi wọ́n ti fi hàn wá nínú kìtàbù pé tí àtúní bá ti pẹ̀lú ọ̀rọ̀ mẹ́sìn kankan àdàkùnmọ̀ lọ. àmín. lẹ́yìn lọ. nígbà tí a bẹ́ẹ̀ tó dára yìí àbúrò kan ti sọ pé àlè wọ́n lù wá sí irú ọmọ méjèèjì yìí ìyàlélọ́wọ́ ìlọ́sọ̀tò lọ ìyàlélọ́wọ́ ìlọ́sọ̀tò lọ ṣùgbọ́n àlìkọ́wù àlìkọ́wù àtúrọ̀ níbi tí nǹkan ti ń sẹ̀ àlìkọ́wù àhídùn in tó jẹ́ wàrà láyé àyàlẹ́ àti wàrà láyé àti ìyàwó àlìkọ́wù àhídùn ojú sí àwọn méjèèjì arọ pàtàkì náà gbọ́dọ̀ dé ẹ̀bí nínú ṣèlú àtìyàn fi mọ́ ní bàbá méjì nílẹ̀ rọ̀dọ̀ wa ṣùgbọ́n yìí wọ́n máa ọ̀rọ̀ lé kiri lẹ́yìn tí ó dùn méjì nílẹ̀ rọ̀dọ̀ wa bóò ní mọ́sára ló ti wá alákùn lè hàlì lára ìmọ̀ táàfì mọ̀ wípé èèyàn lè tètè kọ̀ púpọ̀ lára wàrà àwọn ẹni tí bá ń tẹ̀sẹ̀ kújẹ yìí òun ní ọyàn tó mọ́ bá mu tó fi ẹgbẹ́nu kó mbẹ́ kí ìsìn ló gbé gbẹ́nu kó mbẹ́ ó lè tó tẹ̀lé márùn ó lè mọ́tò bẹ́ẹ̀ ó lè jù bẹ́ẹ̀ lọ ó ní tọ́mọ mu mu mu mu tọ́wọ́ agbẹ́nu fún rẹ̀ tí èyí ti pín ìgbẹ́ta ló sábà bẹ́ẹ̀ ọ̀gbọ̀n hàn ọkọ̀ ṣe ẹ̀kọ́ mi kékeré bírí wọn wà sẹ́sítìfù sí gbogbo nǹkan ọ wà sílẹ̀ o sí gbogbo nǹkan àti tọ́ka àti jọ́ọ̀kan kọ́lá sẹ́ni kan bá ti lẹ́kùn tó bá gbẹ́nu kú wọn ò gbọ́dọ̀ kà ní òṣèlú lọ́sẹ̀ pé àmọ́ obìnrin ó sì bóde wá fún ọmọ ìmúkún lọ́yẹ̀ ó ti dọ́mọ mi ó sì mọ̀ pé lọ́sí mu yẹn lọ báàgì rẹ tó lẹ́gbẹ̀ẹ́ rẹ tó ti pàm lọ́mọdé sọ yẹn lẹ̀ bọ́ ọmọdé sọ yẹn kéròn ní òmù òmù rẹ̀ láti pàdé ọwọ́ adó nítorí pé ọ̀fẹ́ kọ́fẹ́ nìkan ọwọ́ ajáde wá pé ìwòfún lọ́yẹ̀ ni àwọn ọ̀nà tí ènìyàn gbàgbọ́ ọmọlọ́yẹ̀ yìí tọ́bẹ̀ yìí pẹ́nu ṣẹ̀yà ó di àyè àwọn àrí ìmúlájà òní kọ́ mú mu ẹ̀kọ́ gbẹ́ kó kọ́ rẹ̀ òní ìmúlájà kan àti ìlú márùn báwọn ọ̀dà ìdá àdábà sọ̀bí bàtàrà wà ní ọmọ ìkí ọ̀rá kò lọ sọ́dọ̀ obìnrin kan ó rìn tó sọ̀ ó sì rọrọ wẹrẹ ní ọmọ mi kò sí irú nǹkan kan tó lè pánú ibi kò lè mọ ìlú àwọn ìyá rẹ̀ ilé ìsìn bẹ yóò mú ìrẹ̀ ń bẹ kò lè mú lọ kàá yóò mú kí wọ́n bá tàbí ìmí ìsìnkú ọmọ kan ọmọ wa arákùnrin lọ sọ́dọ̀ obìnrin tó súnlẹ̀ àti súnsún obìnrin àti pọ̀ káàkú lọ́nìí ìwọ̀n mu yìí lọ nílẹ̀ bí obìnrin yìí bọ́ ó sì mú pẹ̀lú márùn sọ́dọ̀mẹ̀ gẹ́gẹ́ bí mọ́sálàtọ̀ wá wípé tẹ́ ẹ bá lẹ́yìn tí ń jẹ́ sáàbé ó lẹ́yìn tó pàdé ànàbí báyìí láyé tó sì rí ànàbí tó bíbọ̀ tó kú sórí ibẹ̀ fine ẹ ń wá rí ànàbí nǹkan gẹ́gẹ́ bí abudu aiba alihudali ṣáájú wọn tó sí orúkọ ànàbí lẹ́bàá yìí ó sì bàtí àmà ṣé sáàbé ni ó gbé ọgbọ́n ìfẹ́ àbílọ́wọ́ gbàtọ́ ọmọ ìdílé mi tiẹ̀ kí lórí bọ̀kọ́lá náà ti báyìí lójú àyíká ṣùgbọ́n àbí òòlù ó sì bàtà mù ó sì torí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó mọ bá wọn arákùnrin sọ̀rọ̀ èyí mú yẹn báwò sọ́mọ yẹn yọ̀ọ́ dọ̀mọ obìnrin ìpínlẹ̀ ọ̀dọ́ à ọ̀rọ̀ pẹ̀ká bẹ́ẹ̀ nítorí asáwùtọ̀ wa pa wípé alábàjì láyé àmúlò sọ̀rọ̀ àti wàrà tẹ́ ń wò yẹn kìí sáré kú lójú ẹsẹ̀ kí wàrà tó kú gbogbo tó ń kónú ẹ̀ kó tó mẹ́rin bẹ́ẹ̀ mà kìí sọ̀rọ̀ ọ̀sẹ̀ bí méjì mẹ́ta mẹ́rin márùn. wà á bí ní mẹ́jọ́mú náà ọmọ ti dọ́mọ obìnrin mìíràn rọ̀ wá. sọ́yẹ́ pé bọ́ọ̀lù ń ṣe wá fi agbára títí lábàánì èèyàn mú lábàánì lára ẹni tó ti kú a sì tún fẹ́ máa sọ pé kúrúmà tẹ́lifíṣùrù bíi àlùfúrúmà àwòtẹ́sọ̀ àti ìkúrúmà ìjẹ́ ọmọ fún ó fèsì rẹ̀ nú ẹ̀sìn bó wà lẹ́ntì mùmùkùmù níbi ìwà rẹ̀ ẹranko tí ó fi sọ pé àrùn ò ní dọ́dọ̀. tuma gbàdé wọlé k'a sọ bisimilayi a pàdé fi yẹn lọ a fẹ́ kó bi masalẹ̀ yìí láyé láyé سبدي ولي أبو كوزة تلوجي إفراني رسول ونكلينا بكنا إيسين أدعى قرسي بنت نصري بري كلوا مما في الأرض حلالا halali ni tọ́jìbọn ló tún dáa ìdí àwọn tó lọ sí ń fi àwọn nǹkan kọ̀ọ̀kan ìfi ń pọ́nlẹ̀ ìfi ń sinú fúdí àwọn àfáà ní akílù nípìnlẹ̀ àdé ìlọ́rọ̀ kí ọmọ ìjọba àwọn ẹgbẹ́ ṣàrọ̀ọ̀mù ni òǹkú ń dárọ́jà kàrọ́ra ṣọ́rọ́mà ni tá a bá ti mọ̀ nítorí pẹ́lú ní ègbodò fa wàhálà fúnra yín ègbodò para yín àbí ní ègbodò fúnra yín ayé ọlọ́run wà látọ́ tó lu àǹfùsàkùn ègbodò para yín ìnà wà ká nàbí fún rọ́ọ̀lì náà gbogbo bá ti ń para bíréèkì láti ìjọ ìntọ́kẹ́wà ń bẹ̀ òun náà ní fúnkúmọ́ ẹ̀sìn wa jẹmọ ẹni gbogbo ta wa sọ̀kalẹ̀ ìbá wa bá ọ̀nà bísínẹ́sì tẹ̀ lọ́kọ́ kí ni tí ó ṣe a wà ní in tí ó ṣe làwọn tí wọn kọ́ púpọ̀ náà ṣe ọ̀gáníìkì àwọn èèbò ní ọjà tiẹ̀ lọ́tọ̀ ní lọ́dọ̀ tiẹ̀ gẹ̀ ápù mi bẹ̀ tí ó tó báyìí ó lè jẹ́ áfì dọ́là òní wọ́n ta ìmí ó sì ju báyìí lọ kọjẹ́ dọ́là kan àtààbọ̀ náà bàbá fi sọ́lẹ̀ ìwà wípé èèbó máa ń tí ń dùn gbàǹjo ọ̀rẹ́ wàrà aago ten naira ó ní ọ̀la làánà. bọ́lá ẹ̀rọ kò tẹ́lẹ̀ tí ó dá láàmú. àwọn jẹ́ olùdíjẹ́ rọrọ olùdíjẹ́ tàbí níta nǹkan strategy ti ń bẹ́ẹ̀ bí marketing òun náà nìyẹn wọ́n yọ ẹ̀sìn wa ní máa sọ pé wàǹfààní tó fẹ́ jẹ́ o ó sì gbọ́dọ̀ fi àǹfààní tiẹ̀ kó o fi pẹ́ nìkejì láwo ìsìláàmù ló ní ìhùn èyí táwọn kọ́tàwọn pé mákẹ́tì tọ̀dọ̀ ọtí ẹ ó ní bàbá lè kú kú bàbá lè yóò yóò kí ọmọ fọ́ọ̀kan kan ti ẹ̀ báyìí méjì yóò mú ọmọ pé bí pọ́nmọ́ ẹni kan bàbá lè yóò yóò ìsìláàmù kọ́ èsì wa ọ̀fọ̀ yọ ọ̀mà ara wa gẹ̀ẹ́ sí láàbùrọ̀ sàbòsí sí kátó wa sọ pẹ́ lómi bí bàtà rẹ bá ti já mọ́wọ́ ẹsẹ̀ kan o ẹsẹ̀ kan òun firi ìkejì nǹkan àbòsí ló ń ṣe o yà kó yé jùlọ mọ́tò lóru kábàlà apákan yóò wà lóòjì kíkọ wà lóru yà kó yé jùbọ òjì káyọ̀ yàbọ̀ lóru bọ́ọ̀ bá jẹ́ mọ́tò kọ́sáwó ọfà pàkàn ọ̀nà pàkẹlẹ̀ apá ìtọ́ ọfà àrẹ́fẹ́ ń fẹ́ níbẹ̀ orí ara ìjẹ́ lórí olórí o tí ń gbogbo ẹ̀rọ ànábì ìjìnlẹ̀ káwọn máa ń gẹ̀ sáì àhà àbí ìlú mẹ́kùrú orí àjẹ́ mẹ́kọ́ àrẹ bàrẹ̀ náà ni kò sì dáhùn ìdá ṣùgbọ́n mi máa jẹ àwọn nǹkan yìí haramu ni nítorí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù mafásitì aburú wa àdúrà àti ìnira tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ju àǹfààní ẹ̀ lọ ìǹtẹ́sì sì ń ṣiṣẹ́ tọ̀ ti ẹ̀ nìyẹn yóò gbé wò ẹ̀sìn ọjọ́ níbo la burú wájú níbo dáadáa wájú gbogbo tẹ́ ẹ bá ti rábùrù ẹ̀ tó ti ju dáadáa rẹ̀ lọ ẹ̀sìn ní sẹ́kẹ́ndì wò ẹ̀sìn ní fara mọ́ ṣùgbọ́n kò sí tí ọ̀nà burú yóò sẹ́kọ̀ kò sí tí ọ̀nà dáadáa náà ọlọ́ni wàmí kúlì ṣe ìnìkọ̀lákùnrin ẹ̀ ó bèjì gbogbo nǹkan pátá ó bèjì ní o afẹ́ bímọ afẹ́ níyàwó ẹni ò jẹ́bi àti olójú oorun mọ́ lọ́kùnrin tó bá yẹ láàka yìí kí wọ́n jẹ òkè wọ́n mú o tápẹ́ mi nìkan ní wà lóde tó wà sọ ibà wà nẹ́ẹ̀sì ni ìtọ́jọ́kọ́ náà kókó òun lé wọn sọ nílò ọkùnrin tó ọkùnrin níbi ọ̀fun tó tọ́ ṣùgbọ́n á jẹ́ àmọ̀tẹ̀mí náà ọrùn ẹ̀ lọ́wọ́. ẹlòmíì wá ṣùgbọ́n dá làwọn obìnrin bó ti ní wọn lọ́rọ̀ èèyàn kí mo fẹ́ lóbìnrin sí lóbìnrin ó fojú ìnira tí bẹ́ẹ̀ nìkan wò kọ̀ wá fi ojú kejì wò kọ́ wá gbèsè jàrà kọ́ pé èwo lọ́pọ̀ jù. inṣàlá màmá ọ̀rẹ́ pé àti ọ̀rẹ́ mẹ́tàlá yẹn àbọ̀ tó mi tó ní inṣàlá ọjọ́ mẹ́jọ kí wọ́n fi ọ̀gbà fún ìyẹn. ಹೇಳಿ ಬರೋಣ ẹ afẹ́ bọ́ síbi ìsìn ẹ̀yìn sí ẹ̀yìn. kí wọ́n kó ní ẹ̀rọ wọ́n lọ mú ọkọ̀ láyé ọmọ abúlára rẹ̀ kí wá fẹ̀kọ̀ láyé òun nìkan. àìsàn àìsàn ó sì ń máa pọ̀ sí ni sílẹ̀ sílẹ̀ sílẹ̀ sílẹ̀. Hmm? ẹ̀rọ ń bọ̀ padà pọ̀jù fún àbá tí kí wọ́n tẹ̀lé. Ẹ̀bí ìsúnjú ìgbà yẹn lè sọ̀rọ̀ fún mi é ìdámẹ́lẹ́ kan ṣe. Ẹ̀rí kan ṣe é 뭐 인지도 생각 나시는 ẹkùn apọ́sí. èmi lọ́kàn rẹ̀ apọ́sí èyí mọ̀ bóyá apọ́sí rìkọ́dún yìí. ẹ̀ka sún àwọn ìpínlẹ̀. वैसा पोहा गिलो है